àwọn ọ̀rọ̀ Yorùbá kan òun ló mà jáde lórí ọ̀rọ̀ aṣọ funfun wọ́n gbé ọ̀rọ̀ yìí wọ́n gbé yẹ̀wò wọ́n gbé sọ́tún wọ́n gbé sósì wọ́n wá gbé ìtumọ̀ kan jáde ńbẹ̀ tí ẹ̀ bá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun ló ti wáyé tẹ́lẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àfiwé òun ló dẹ̀ ti jẹyọ aṣọ funfun báwo ni Wùmí ṣe ṣe é kí ló dé tó fi ju aṣọ yẹn sí orí pósí Mohbad nínú bíi sàárè tó fẹ́ sí sí àfiwé ọ̀rọ̀ kan wà tó jáde tó padà wá kan aṣọ funfun ọwọ́ Wùmí yẹn according to bí wọ́n ṣe sọ wọ́n ní ní ìgbà kan ẹni tó sọ̀rọ̀ yẹn ó mú àpẹẹrẹ ọ̀rọ̀ yẹn wá láàrin Gbénga Adébóyè àti Gbénga Adéwùsì bàbá ìtùnú tẹ bá rántí ìyẹn Báyọ̀wá films wọ́n ní ní àsìkò ìgbà tí Gbẹ́ngà Adébóyè kú ẹ máa gbọ́ bí tí ọ̀rọ̀ yẹn ti connect papọ̀ mọ́ ọ̀rọ̀ ti wù mí o ọ̀dọ́ o èmi ò sọ fún yín pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí pé nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ tí wọ́n ń fa ọ̀rọ̀ tí wọ́n mú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ń tẹ̀síwájú ṣé ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti pọ̀ jù tí a bá ti ń fa gbùrùgbùrù ó máa fa òun ló fà á tó fi jẹ́ pé wọ́n wá látòrí ọ̀rọ̀ Gbẹ̀ngà Adéwùsì wọ́n padà wá fi ọ̀rọ̀ yẹn wé ti Gbẹ̀ngà Adéwùsì àti Gbẹ̀ngà Adébóyè wọ́n ní nígbà tí Gbẹ̀ngà Adébóyè kú tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń suspect pé Báyọ̀wá films ló pa Gbẹ̀ngà Adébóyè èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o nǹkan táwọn èèyàn ń sọ ń gbà yẹn wọ́n wá ní nígbà tí wọ́n fẹ́ sin òkú Gbẹ̀ngà Adébóyè wọ́n ní Gbẹ̀ngà Adéwùsì wọ́n ló lọ sùn sí orí pósí Gbẹ̀ngà Adébóyè àwọn kan ní kán lè rí i pé ó ka lára àwọn kan wá sọ pé nílẹ̀ Yorùbá ẹni tó bá pa òkú tó bá ti lọ sùn sórí pósí ẹ̀ wọ́n ní tó bá ti ẹ̀rọ òkú yẹn gan òkú yẹn ò ní bínú sí onítọ̀hún ẹ wá máa gbọ́ o ẹ wo ibi tó ti fi ọ̀rọ̀ yẹn padà sórí ọ̀rọ̀ ti wù mí làwọn èèyàn bá ní bóyá ìdí nìyẹn ìpẹ́ tó bá máa sọ funfun tó bá ju aṣọ funfun tó bá jù sí orí pósí ẹni tó kú wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé mo ti rẹ́yìn ẹ èmi ni mo gbẹ̀yìn ẹ má má rí tèmi rò àbí nǹkan kan ṣá ẹ mú bọ̀ ẹ jẹ́ kí n play díẹ̀ fún yín nù kíní yẹn náà kẹ́ ẹ gbọ́ ẹ jẹ́ n play díẹ̀ fún yín bẹ̀ ẹ jẹ́ n play díẹ̀ fún yín bí kíní yẹn sódà á lè ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ó máa lè clear sí i dáadáa hmm. mo fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ á dàbí àpẹẹrẹ. nǹkan tó ti lè mú tó ti sọ aṣọ white yẹn tó sun because nǹkan tó túmọ̀ sí pé èmi ni mo ra aṣọ ọ̀pá mẹ́fà fún ọ tó wọ́n fi wé ọ tí wọ́n fi gbé ẹ sí mi ì gbọ́dọ̀ ṣe ọ́ lóore kó tún wá dà mí láàmú so ó wá mú dásùmọ̀ ìpele ìpele tí aṣọ yẹn ó mú wá láti fún ẹ òkú yẹn pé mo sọ èyí fún ọ láti láti mú ọ sùn mi lè máa sọ torí pé àwọn ìyá àtàwọn àgbàlagbà pọ̀ lórí social media yìí tá a wà yẹ́sì mọ̀ wípé ọmọ CAC ni mí. ń <laughs> bọ̀. Eh, ẹ máa gbọ́ mi tiẹ̀ bí ká lọ sórí. so tó bá yẹ pé lóòótọ́ wùmí ló pa á ní táìmù tó ń sọ aṣọ wáìtì aṣọ wáìtì tó sọ sínú sàárè yẹn kò sí bẹ́ẹ̀ ṣe lè rómù báàdì tó kú yẹn ò ní dá o. Hmm. kò ní sùn rárá kó rí Mohbad lójú àlá kó tó ti lè mú tó ti sọ aṣọ wáìtì yẹn tó ń sùn because nǹkan tó túmọ̀ sí pé èmi ni mo ra aṣọ ọ̀pá mẹ́fà fún ọ tí wọ́n fi wé ọ tí wọ́n fi gbé ẹ sí mi ì gbọ́dọ̀ ṣe ọ́ lóore kó tún wá dà mí láàmú so ó wá mú dásùmọ̀ ìpele ìpele tí aṣọ yẹn ó mú wá láti fún ẹ òkú yẹn pé mo sọ èyí fún ọ láti láti mú ọ sùn. ṣe rí nǹkan tí mo fẹ́ràn jù nínú ọ̀rọ̀ tí ẹni tó ń sọ̀rọ̀ yẹn ń sọ nǹkan tí mo fẹ́ràn nínú ọ̀rọ̀ yẹn òun ni wípé wọ́n lò bí a ṣe máa ń lò lórí ètò wọ́n sọ bí a ṣe máa ń sọ lórí ètò ètò múnú mi dùn nìyẹn o wọ́n ní tó bá jẹ́ pé lóòótọ́ wù mí ló pa ẹni yẹn gan ò sọ pé wù mí ló pa wọ́n ní tó bá jẹ́ pé wù mí ló pa lóòótọ́ wọ́n ní nílẹ̀ Yorùbá aṣọ funfun tí wọ́n bá mú tẹ́niyẹn bá ti lọ jù sí ara sí onítọ̀hún ìtumọ̀ ẹ̀ ni wípé mo ti ṣe é lóore èmi ni mo ra aṣọ funfun tán fi sí ẹ o ìyókù ẹ̀rí gbà o èmi ni mo mo ṣe é lóore ni mo wàá ṣe mí níbi o but ẹni yẹn náà put into bracket pé tó bá jẹ́ pé Wùmí ló pa ẹni yẹn náà sọ pé Wùmí ló pa ẹ káàsán sà. ẹ káàsán bàbá. tó ọ̀rọ̀ tí a yiri wò lórí ọ̀rọ̀ àwọn tó ń sọ pé kán rò òkú Mohbad kán rò òkú Mohbad eh, ẹnìkan wá gbé ọ̀rọ̀ kan jáde nípa ọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá pé tán bá rò òkú gan-an wọ́n ní tí wọ́n bá ti ó láwọn ètò kan tí ẹ máa ṣe tẹ pé kì í jẹ́ kí òkú ó lè bínú sí ẹni tó pa á ìyẹn ló àpẹẹrẹ irú ẹ̀ ní ẹ mú alórí ọ̀rọ̀ Wùmí pé tó ju aṣọ funfun sínú pósí Mohbad wọ́n wá ní kápẹ́ Wùmí ló pa lóòótọ́ wọ́n lóun ló pa ṣùgbọ́n wọ́n ní tó bá jẹ́ pé ló pa lóòótọ́ wọ́n ní nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n ṣàfiwé ni wọ́n ní nílẹ̀ Yorùbá irú àpẹẹrẹ bẹ́ẹ̀ yẹn kò ń jẹ́ kó kù bínú sí ẹni tó pa ẹ̀ kí làwọn ìmọ̀lẹ̀ tẹ́ lè tàn àbí kí làwọn ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ nípa irú nǹkan bẹ́ẹ̀ sà ẹ ṣe yí bàbá a máa jó yín ṣe lágbára lọ. Ah. àmín. ṣé rí lákọ̀ọ́kọ́ àwọn àgbà ló pa lówe pé ikú tó pẹlẹ́dì yẹ sórí gbọ́dọ̀ tún pé léwúrẹ́. Hmm. mi ò pẹ́ gbọ́ àlàyé mi sà. ó yé mi pé ikú tó pẹlẹ́dì yẹ ikú tó pẹlẹ́dì yẹ ṣó yẹ kó tó pa eléwúrẹ́. ṣó yẹ kó tó pa eléwúrẹ́. Hmm. Eh, lákọ̀ọ́kọ́ ṣe ọ̀rọ̀ ọmọ Wùmí yẹn <laughs> mi ò ní parọ́ fún yẹn ọ̀rọ̀ ńlá ni ó lẹ́jọ́ ńlá láti rò ó yẹ kán gbé dé ẹ kán gbé kán invite òun náà sí court kóun náà kó kó lọ sẹfẹ nù mo promise yín tó bá tán bá invite ẹ bóyá ó wà lára àwọn tán ní kán kó náà ní twenty fifty yìí tán bá invite ẹ mm. ẹ gbọ́ ẹ ẹ tí gbọ́ nǹkan kan ẹ gbọ́ ẹ gbẹ ẹ ẹ nínú ọ̀rọ̀ tó bá sọ ẹ ti máa mọ̀ bí lọ́rọ̀ ń mm. ọ̀rọ̀ wà tó bẹ ṣùgbọ́n àwọn àwọn pípù yìí àwọn ọlọ́pàá yìí wọ́n ń ṣe báwọn ẹ̀fẹ́ pé wọ́n ń ṣe wọ́n ń ṣe jù ṣáájú láàárín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Hmm. ọ̀rọ̀ wà ṣùgbọ́n tó bá invite ẹ̀ síbẹ̀ á sọ ọ̀rọ̀ ṣẹ́rí aṣọ funfun yẹn jẹ́ kí n tó wọ́pẹ́ àtúndì àjọ funfun yẹn aṣọ funfun yẹn ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ìyẹn wù mí ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn àwọn àwọn àwọn ìyẹ́ wọ́n rìn fún un ṣe understand mi wọ́n rìn fún. ok n tó ṣe yẹn kò gbọ́ kò gbọ́gbọ́n ẹ̀. kò gbọ́ ẹ̀. kò gbọ́ lórí kò gbọ́ ẹ̀ mi ò bú mi ò mi ò abuse anybody o. Hmm, kò tí màmá ẹ̀ bá ń gbọ́ àbáwọn ẹ̀gbọ́n ẹ̀ máa gbọ́ reality là ń sọ. ok torí n tó ṣẹlẹ̀ sí Mohbad tó bá jẹ́ àbúrò tèmi náà ni èmi bí wọ́n ní gbà. Hmm. tó bá jẹ́ ọmọ àwọn ọlọ́pàá yẹn ni Mohbad ara àwọn ọlọ́pàá wà ní Kirikiri àbígbọn náà lọ́wọ́ ní Mohbad ní mo parọ́ fún yín wọn ò ní gbà àwọn gan ò ní gbà sọ́ọ̀tì. àwọn náà ò ní gbà. tọ́jẹ́ àìrọ̀ wọn ò ní gbà <laughs> mi ì fẹ́ mọ bí Sam ṣe lówó tó mi ì fẹ́ mọ bí Naira Marley ṣe lóhùn lówó tó mi ì fẹ́ mọ bí àwọn ẹbí kí lórúkọ obìnrin ìdíjẹ ẹ̀hún mi mi ì fẹ́ mọ báwọn ẹbí ẹ̀ ṣe jẹ́ nípò wọn ò ní gbà o. Hmm òun ni mo fi ṣàkóso ọ̀rọ̀ yẹn pọ̀ pé ṣé kó tó pẹ̀lẹ́ di ẹ̀ṣù ẹ̀kú pẹ̀lẹ́ wúrẹ́. ẹ̀ṣù ẹ̀kú pẹ̀lẹ́ wúrẹ́. Hmm. so ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá dé ṣe ojú ṣáájú láàrin ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ nǹkan kan fún yín eh, mo ń padà lórí ọ̀rọ̀ aṣọ yẹn o ṣe rí eh, Saminari àti ọ̀gbẹ́ni ti bí eh, ṣe mọ̀ pé VIP prison náà fi wọ́n sí. VIP prison. mo fọlọ ẹ ẹ ẹ ẹ dọ́gbọ́n tọpinpin ẹ̀yin lẹ́wà lórí lórí rédíò ẹ tọpinpin vip praise àwọn èèyàn ń wọlé lọ ń kí sàmì láàrin ibi tó wà mo fọlọ́ ìṣẹ̀lẹ̀ wọ́n dẹ̀ fi bọ̀bọ̀ prime boy yẹn sínú prison sínú normal prison gangan tó jókòó sílẹ̀ ńlẹ̀ bí ìgbà tí àpamọ̀ ṣe lè ju ìgbà tó mú Ṣeun Kútì mm. ṣe Ṣeun Kútì ni mm, ẹ̀ tó mú sí prison tó ń ṣú ẹ̀ tó ń kámẹ́rà ńlẹ̀ tó jókòó pẹ̀lú àwọn prisoner tó kù bẹ́ẹ̀ ni prime boy ṣe wà ibi tó fi irú exactly ibi tó fi prime ball sí nìyẹn ṣùgbọ́n Sami Lade wọ́n fi wọ́n sí vip prison àwọn èèyàn ń wọlé wá kí wọn wọ́n wọlé wá kí wọn wá ń wò wọn èmi ò tí ì rírú ẹ̀ rí o. ṣé àwọn èèyàn kan ló ń sọ bẹ́ẹ̀ ni àbí báwo lẹ ṣe mọ̀rọ̀ yẹn sà. <laughs> bàbá orí orí tiẹ̀ rí orí mi lójú. àwọn èèyàn kọ́kọ́ ló ń sọ bẹ́ẹ̀ kò ń ṣe pé àwọn èèyàn ara àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ tó jọlọ́pàá ń bẹ̀ náà ni mo ní senior brother ní police command ní sars níbẹ̀ níkẹjà mẹ́rin. ok. ṣé ti yé so ǹgbà tèmi àti ẹ̀ sọ̀rọ̀ ó ń jẹ́ kó yé mi pé ọ̀bọ̀bọ̀ yẹn máa rí ìdájọ́ òdodo báyìí báyìí báyìí ó ló máa rí ìdájọ́ òdodo ìyẹn Mohbad pẹ̀lú ògbọ́n náà ó ló máa rí ìdájọ́ òdodo ó ní àwọn alágbára kọ̀ọ̀kan tí àwọn pípun boys wọ̀nyẹn ń bá ṣiṣẹ́ wọ́n ti ń rìn fún wọn lábẹ́lẹ̀ pé ṣùgbọ́n gbàtọ́rọ̀ ti dé eh, àárín àwọn eh, eh, elétò ìdájọ́ àwọn lọ́ọ̀yà wa nǹkan kan àwọn agbẹjọ́rò yẹn ó ní gbàtọ́rọ̀ ti déwájú wọn àwọn corona bàbá. àwọn corona ilé ẹjọ́ tó ń jókòó ní Kòròdú. ìgbà tọ́rọ̀ ti débẹ̀ ó láwọn pínpín yẹn súnra kì ẹ ó ní wọ́n súnra kì díẹ̀ ó ní ìgùn ó súnra kì débi pé àwọn èèyàn tó ń wọlé wá kí Sami Lárìgò ó ní wọ́n dínkù. ibẹ̀ yẹn ló ti wá kọ́ mi fún yín. ibẹ̀ yẹn ló ti wá sọ̀rọ̀ ló ti wá sọ̀rọ̀ jáde pé pé ọ̀rọ̀ Mohbad ó máa rí ó máa rí justice ó ní ṣùgbọ́n ìyàwó ẹ̀yẹn ó ní ìyàwó ẹ̀yẹn ó ní kàn mú dáadáa Hmm. ó ní kọ́ wá ó ní kọ́ mu dáadáa ó ní kọ́ mu dáadáa ó ní kò ṣe pé dẹ̀sí ó ní ìyàwó ẹ̀ kọ́ mu dáadáa ó ní ọ̀rẹ́ Mohbad ó ń sọ̀rọ̀ wípé òun òun àti Mohbad àwọn òjọ jà àwọn òjọ ní clash ó ní rọ́ọ̀lù ń pa ó ní kàn bí Wùmí ó ní Wùmí wà ń bẹ̀ pẹ̀lú ọmọ kékeré lọ́wọ́ náà nínú mọ́tò ó ní kàn bí n tó ṣẹlẹ̀ á sọ. Prime hmm. hmm. boy ó ti sọ àwọn ọ̀rọ̀ kan ní station bẹ́ẹ̀ tí wọ́n sọ síta. ó ti sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ síta. ó ti sọ àwọn bẹ́ẹ̀ ni ó ti sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ síta tó bá dé kọ̀tọ̀ ó máa tún tún àwọn ọ̀rọ̀ yẹn sọ padà. because tó bá láǹfààní àti lọ síwájú àwọn adájọ́ á fẹ́ ro tẹnu ẹ̀ torí kò ní wá rò pé kó wá jókòó sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá á fẹ́ tú tẹnu ẹ̀ jáde òní tó fẹ́ tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ni pé àjọmọ̀ wọn náà ni gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá àjọmọ̀ wọn ni ṣùgbọ́n wọ́n fẹ́ da gbogbo ọ̀rọ̀ ńlẹ̀ lórí. àjọmọ̀ wọn àtàwọn wo àtàwọn wo. àjọmọ̀ kí lorúkọ ẹ̀ ti ń jẹ́ samilari samilari naira marley àjọmọ̀ wọn ni. ṣé pẹ̀lú prime boy àbí wùmí. pẹ̀lú prime boy pẹ̀lú prime sọ fún un. àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó sì ń bà mí lẹ́rù. <laughs> ẹ má jọba ẹ lẹ́rù mo jẹ́ báyìí sọ̀rọ̀ tẹ́lí bí mi àti wọ́n ti ń sọ̀rọ̀ èmi àti yọ̀ǹkù mi ẹ̀ ń sọ̀rọ̀ mo tó wà jẹ́ kó rí ètò tẹ̀wà mo ń kọ́ gbogbo ẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo ń kọ́ lẹ̀ bọ́n ṣe ń ṣàlàyé fún mi ìwé ẹ̀ wà lọ́wọ́ mi báyìí mo lè sẹ́ǹdì ẹ̀ sí o hmm. so ó ní tó bá dé court á tẹnu ẹ wọ́n fẹ́ da ọ̀rọ̀ yẹn lé orí bọ̀bọ́ yẹn nìkan yẹn prime boy nìkan wọ́n fẹ́ tà lé lórí ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ti ó ti fail nígbà tó ti mention tó ti dárúkọ Wùnmí. Hmm. ọ̀rọ̀ yẹn ti fail and ibi tí àwọn ọlọ́pàá tó tún fẹ́ gbé ọ̀rọ̀ gbà àwọn ọlọ́pàá náà wọ́n fẹ́ gba àbẹ̀tẹ́lẹ̀ ráńpẹ́. ah kó má ṣe bẹ́ẹ̀. wọ́n fẹ́ gba àbẹ̀tẹ́lẹ̀ ráńpẹ́ ráńpẹ́ wọ́n fẹ́ gbà nínú wọn dẹ̀ ti ń gbà. nínú wọn ti ń gbà nínú wọn ti ń gbà nínú wọn ti ń gbà nínú wọn ti ń gbà tí n bá dárúkọ bọ́dà mi yẹn fún yín tẹ bá sọ lórí ètò wọn máa ọmọ ohun tí mò ń sọ yìí olórúkọ ah. olórúkọ ọmọ ọ̀bọ mi yẹn dárúkọ. ẹ̀yà má wulẹ̀ dárúkọ ẹ̀ ẹ̀ má dárúkọ ẹ̀. <laughs> ó ti ṣe so ó ti ó ti gba àwọn ọlọ́pàá nínú wọn ti ń gba àbẹ̀tẹ́lẹ̀ náà ṣe fi Sam Larry sí inú VIP àti ọ̀bọ tibí tó ń ṣe wọ́n wọ̀n ẹ̀ ní gbò yẹn. Hmm. àwọn èèyàn ń wọlé lọ ń kí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ àwọn èèyàn ń wọlé lọ ń kí wọ́n lọ ń kí ẹ mọ ibi tó ń fi síkì tó wà lámúlẹ̀ ibi tó ń fi àwọn pírẹsidẹ́ǹtì sí. Ah, ah. <coughs> kò yà lẹ́nu ibi tó ń fi àwọn pírẹsidẹ́ǹtì sí èmi làmúlẹ̀ fún yín ni. bí tó ní. inú sí owó ló san owó ló san bẹ̀yẹn owó ni ó sọ ti gbówó lẹ̀ fún wọn láàrin yẹn ni Hmm. Eh? à ń sọ̀rọ̀ ya tọ́kì à ń sọ̀rọ̀ mọ́dà bàbá à ń sọ̀rọ̀ mọ́dà ẹ̀ lọ́n pàǹpà èèyàn kan torí pé ó ń gbé chẹ́ǹjì fún yín torí pé prime boy ò lówó lọ́wọ́ bíi tiwọn kò lè ẹ́sílẹ̀ ńlẹ̀ bíi tiwọn ẹ̀ wá ẹ̀ wá ẹ̀ wá ń fún àwọn sí presidential eh, eh, prison villa nínú prison bẹ́ẹ̀ tó ní èsì prison yẹn ó ní èsì owó bẹ́ẹ̀ ó dàbí ìgbà tí bá wà ní self-contained nínú ilé lẹ́ni yẹn lọ́dún mẹ́wàá bẹ́ẹ̀ kẹ́ kò lè regret ok bàbá ẹja rọ mi tí Sami Larry bá ti tán bá ti bọ́ ní kọ́ńpọ̀n wá sí kóòtù lọ́ọ̀nì twenty fifth. twenty twenty fifth bẹ́ẹ̀ ni ẹni tó bá wà ní prison ẹ̀ máa mọ̀ bẹ́ẹ̀ni tó jẹ́ pé àti rural prison rough prison ló wà ẹ máa mọ̀ lára ẹ̀. bẹ́ẹ̀ni ó máa sùn ìgbà tó tọ́rọ tó tó tó tó jáde kó n prison ṣẹ́yìn ò rí bó ṣe rí. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé sọ pé torí pé àwọn ọlọ́pàá ló ṣe kò ní jẹ́ kán lè gba bribe pọ́n fẹ́ fún ní yàrá kan lọ́tọ̀ òkìní kan lọ́tọ̀ ń tiẹ̀ <laughs> ìyẹn ti Ṣeun Kútì ni mò ń sọ o ṣe é pé ọlọ́pàá lòun bá ní issue. ọlọ́pàá ló bá ní issue ok ẹ má bínú sá òun bá ọlọ́pàá ní ó bá ọlọ́pàá ní issue mo accept bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ṣé prime boy náà Fine boy náà ṣọlọ́pàá ló bá ní issue. no ọ̀rọ̀ tí mò ń sọ ò tiẹ̀ yé yín ṣé ẹ pé ẹ̀ sọ̀rọ̀ sí i pé àwọn yẹn gbé owó lẹ̀ ṣé ẹ mọ̀ pé ṣe náà ṣe náà big boy ni òun náà lè gbé owó lẹ̀ ṣùgbọ́n tí mò ń sọ ni pé bóyá náà bóyá fẹ́ gbówó lẹ̀ gan bóyá wọn gbà nítorí pé àwọn ọlọ́pàá gangan ló ṣe. Eh, in that way ó possible in that way ó possible. sọ̀rọ̀ náà lówó tó lè gbélé láti wà ní VIP prison. VIP prison bẹ́ẹ̀ mọ̀ ṣe àgbẹ̀ possibility wà tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ló ṣe rí possibility wà kò jẹ́ pé eh, tí prime boy òun ò lè lówó yẹn. lówó yẹn lọ́wọ́ àtúnyẹsẹ dìde àtúnyẹsẹ <laughs> dìde kò lówó yẹn lọ́wọ́. ọ̀rọ̀ tẹ́ kódà ó ṣọ́ọ̀kì mi ò pé vip prison. <laughs> owó tó wà sórí ètò tẹ wà máa ẹ rí gbé yẹn wá ojú mi mo ṣe mú dání báyìí mo ti mú ẹ ńlá tẹ̀kọ́ pé ìjọba ti pè mí báyìí mi ì fẹ́ má múlù má la mi ì fẹ́ sọ mi ì fẹ́ kó ṣe wọ́n ní wọ́n pé tẹ́mọ̀ òun gbọ́ lórí social media mo fi ń sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ tí mò ń sọ ó wà lọ́wọ́ mi mo yẹ sọ gbà ah, irú mo wá sọ fún brọ́dà mi pé irú kí ni gbogbo eléyìí ṣé bí nàìjíríà ṣé bí nàìjíríà ṣe bí ṣé bí ah, ah, báwo ló ṣe wá rí bá torí ọlọ́run ẹ̀yin wọn kú tí òun ṣe ọmọ kékeré ọmọ ológo kè brọ́dà mi yẹn ló tún wá ń jẹ́ pé mi pé tó bá jẹ́ nínú ara àwọn ọmọ olówó yẹn ẹ àbí for example àròkúrò Davido akọ̀fin sọ̀rọ̀ tó bá jẹ́ pé irú ọ̀tá Davido nínú nǹkan yẹn lọ ṣe ṣé ọmọ adákan máa máa wòran bẹ́ẹ̀. àyẹ̀ ọ̀pọ̀ sílùú by now. ó ní wọn ò ní gbà ó ní wọn ò ní gbà ó ní oṣù wájú tó wá rí bẹ́ẹ̀ tọ́jú pé ọmọ tí àwọn èèyàn ò ní nǹkan kan wọn ò mọyàn wọn ò mọyàn so wọn fẹ́ dọ́gbọ́n bu ọ̀rọ̀ yẹn láwọn sáìdì kan tó jẹ́ pé kò dé yẹ kó rí bẹ́ẹ̀ oníṣẹ́ kan náà làwọn jọ ń ṣe kò yẹ kóun máa sọ ṣùgbọ́n òun á sọ kólú ẹ̀ náà lè fi kọ́ ẹ̀kọ́ kólú ẹ̀ náà lè fi kọ́gbọ́n ó tọ́ mi lọ́mọ nàìjíríà tí ó fẹ́ ṣe àṣemáṣe ṣùgbọ́n àwọn èèyàn wa tó wà ń bẹ̀ nǹkan aláàbúrò àníyà àníbàbà Hmm. bó tẹ̀ jẹ́ pé wọ́n lọ wọ́n ń bọ̀ wọ́n wá ń kí wa à ń padà ọlọ́mọ àyẹ̀ká rí kò ṣe déédéé àwọn èèyàn wa náà ni àtàwọn tó ti ẹ̀ ṣe jẹ èèyàn tó jẹ́ pààrà àta irú ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yìí èèyàn tiwa náà ni. bẹ́ẹ̀ni. àwọn tẹ̀sí a lè rí wọn tán sí kí mo mọ ní kí n ta ni ọmọ ọmọ aláyẹwà ó bọ́ sí bàǹkì bàbà o so òkòjú ẹ lọ ṣùgbọ́n àìlajúlẹ̀ kí nǹkan burúkú kókó ṣọ̀tá ẹ̀ kò pọ́síbù ká máa lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. Hmm. so òun mo fi sọ pé àwọn ọlọ́pàá yẹn ń dán bẹ́ẹ̀ ṣe tí wọn ò bá ti tí wọn ò bá ti ṣòdodo ó ṣe Ṣeun Kútì wọ́n mú wọ́n mú lọ sí kóòtù wọ́n ṣe gbá wọn fídíò wọ́n ṣe gbogbo ẹ̀ àbẹ́kọ̀ wọ́n ẹ̀ tó ń ṣe fídíò àwọn tó ń kó lọ sí prison. Hmm. ẹ̀yin ọlọ́pàá wọ́n dẹ̀ fídíò Ṣeun Kútì gbogbo ayé lórí bó ṣe fáńkọ̀ọ̀fù sí lọ́wọ́ so why tí òbí rí bẹ́ẹ̀ fáwọn lé. Ah, ó ga ó ga ó ga ó ga. ní ní ní ní prison tó ń sọ pé wọ́n mú wọn sí kí ló dé tí wọn ò ṣe ṣó wọn nínú prison tó ń wà wípé ókè o àwọn ṣòun ṣe ń kú tì náà ẹ́ ṣeun Kuti yóò sì lẹ́sẹ̀ ńlẹ̀ yóò sì lẹ́nu ó lówó lọ́wọ́ ju Sami Larry lọ gbà ń ta ló ń gbà ń ta ló ń pè Sami Larry òun ṣọmọ àwọn ọmọ jàgídíjàgan nìyẹn ń ṣe ń tiẹ̀ ni. promoter òun ṣe promoter tẹ́lẹ̀ bánsà ni ìgbà wo ló di promoter tó ń gara kiri ṣùgbọ́n ohun tí mo fẹ́ fà gangan ni pé kí ló fà á táwọn ọlọ́pàá ọ̀ṣẹ́ ti kàn ti tún gbìyànjú ẹ nípa ọ̀rọ̀ Wùmí yẹn wọ́n ti gbogbo láìní ẹ̀ mẹ́rin márùn-ún Wùmí is using four line I think so four line four line yẹn kàn ti kàn ti kàn ti track ẹ̀ for past four months kó tó di pé bọ́ọ̀ ìkú kí ló dé tó ń ṣiṣẹ́ lórí láyẹn. Hmm. ó yẹ kó ń ṣiṣẹ́ lórí láyẹn láyìn bàbá tó jẹ́ bàbá Mohbad ó yẹ kó ṣiṣẹ́ lórí láyìn bàbá yẹn for past three months kọ́ wo àkànlọ sí àkáǹtì bàbá yẹn statement of uh, last statement of account ẹ̀ hug money tó wọlé hug money tó wọlé sí àkáǹtì bàbá yẹn before death of Mohbad kọ́ kọ́ complaint ẹ̀ out. kọ́dẹ̀ wo ibi tó ti wá. kọ́ wo ibi tó ti wá. Hmm. ṣé mọ̀ pé bàbá yẹn sọ pé bàbá yẹn sọ pé nígbà tó bọ̀ yẹn ṣaláìsì bàbá yẹn sọ pé ìgbà tí ò ṣe kinní mọ́ ń wò pé ń bò lòun fẹ́ gbé ọmọ lọ àwọn ọlọ́pàá fún òun níwèé àṣẹ kóun gbọ́ ọmọ lọ́mọ ṣáà kí ni kò ní kó tètè lọ sí. àbẹ́kọ̀ bẹ́ẹ̀ni ẹ ti gbàgbé rẹ̀ bàbá yẹn sọ bẹ́ẹ̀ bó ṣe sọ síta nìyẹn tó ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ nàìjíríà kọ́ńtò ọ̀kan forí jíun <laughs> so now bàbá yẹn huge money tó wọlé sí àkáǹtì ẹ̀ ń bo ló ti wá before two days tọmọ ẹ máa kú ń bo ló ti wá. ìyẹn pé tí wọ́n bá wo statement yẹn. bẹ́ẹ̀ni wọ́n bá wo statement ti account of bàbá yẹn bàbá Mohbad gbọ̀ngàn fúnra rẹ̀ ẹ nǹkan tí mò ń sọ yìí máa clear bóyá owó yẹn wọlé o bóyá ò wọlé o ibi tó yẹn ti wá o. Eh? ẹni tó sẹ̀ ń dówó yẹn o wọ́n á ṣàlàyé àkáǹtì wo náà fi transfer owó yẹn kí lorúkọ ẹni tó send ń dówó yẹn àlàyé máa bọ́. Hmm. bàbá yẹn gan he was bàbá gan he was afraid to go court ẹ̀dú gbàgbọ́. iye bàbá Baba. Mohbad ṣé bàbá ẹ̀rù ń bà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ̀rù ń bà láti lọ court mi ò abuse anybody o mi ò bú. no ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣẹ́rí tẹ́ kan sọ yẹn inú kò ṣe pé abuse yẹn but mo kàn ń rò pé hmm, ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tó bá lọ jẹ́ pé lóòótọ́ nìkan tẹ́ ń sọ ó máa lágbára o. bàbá bàbá yẹn ó ń rò lẹ́gbẹ̀ẹ́ kan ó ń rò lẹ́gbẹ̀ẹ́ kan pé á ṣe ti ń bá lọ kóòtù tọ́rọ̀ ẹ̀ bá ti dé kóòtù hmm, tí àwọn kí lorúkọ ẹ̀ ti ń jẹ́ Wùmí àti fine boy tán bá lọ rojọ́ mọ́ òun lọ kí lòun fẹ́ ṣe sọ́rọ̀ ẹ̀ tán bá ní kò rí bẹ́ẹ̀ tán bá wá pé ní kí lórúkọ ìyá ọkùnrin samilari tó bá sọ pé ẹ bá bá bá bá bá bá tọ́rọ̀ bá padà lọ jẹyọ pé wọ́n lọ tíráàkì statement of account ẹ̀ owó tó wọlé síbẹ̀ last àbí ọ̀rọ̀ lójú jáde pé òkè wọ́n sọ pé ìgbà tí ọmọ yẹn ní ṣò ìgbà tí ọmọ yẹn ní ṣò ṣé wọ́n arrange fún ọmọ yẹn tẹ́lẹ̀ kó ní ṣò ni àbí wọ́n kọ̀ pé emergency àbí bàbá máa sọ pé òun bàbá yẹn mọ a lot of things àti wùn mí wọ́n kàn ń pẹ̀pẹ̀ sọ̀rọ̀ gbígbà tẹ́ pé wọn ọ̀rọ̀ yẹn ò yé wọn dáadáa ni o they know a lot of things ṣùgbọ́n mo fọlọ́jẹ tó ń bá ti dé kóòtù ẹ ẹ rí i pé ọ̀rọ̀ máa tún sọ̀ra ọ̀rọ̀ máa sọ̀ra ẹ̀ ọ̀rọ̀ máa sọ̀ra ọ̀rọ̀ máa sọ̀ra this is the reason why táwọn èèyàn wùn mí tó fi ń gbáwájú gbẹ̀yìn ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀ tó fi ń pariwo ẹ̀ ń lọ́yà kẹ́kínní kan lámẹ́rà borí àwọn lọ́yà rapapọ̀ gbogbo yẹn kọ́ la nídìí wọ́n fi ń dìbẹ́ǹdì ẹ̀ ní wọn ò fẹ́ kó sọ̀rọ̀ kó tó bá sọ̀rọ̀ inú ọ̀rọ̀ tó bá sọ mi ní parọ́ fún yín ẹ̀yin fúnra yín gọtẹ bá ń fetí gbọngbẹ máa máa di pọ́ǹtì mu. òun ni mo fi kọ́kọ́ sọ síwájú gbogbo ọ̀rọ̀ ẹ pé ṣé kó tó pẹlẹ́ di ẹsẹ̀ kó pẹlẹ́ wúrẹ́ ni. Hmm, ẹ sọ bẹ́ẹ̀ mo rí pé ẹ sọ bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn fẹ́ kó sọ̀rọ̀ ìyẹn ọmọbìnrin yẹn wọn fẹ́ kó sọ̀rọ̀ ok wọn sọ pé ọmọ kékeré ni kò lè kò lè sọ̀rọ̀ ọmọ kékeré ni ẹ o dẹ̀ wà láàrin àwọn ọmọ alliance record ẹ record label tẹjọ ń jẹ tẹjọ mu ọrùn ẹsẹ ọ ń fún ẹ kó máa lọ dán káàkiri mo ní ọmọ ọ̀hún sọ pé ọmọ kékeré yẹn kò kò tí kò lè sọ̀rọ̀ kìnnì kan ìgbà kan lórí ọ̀rọ̀ tó wà láti pé kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ mo wá sọ pé ṣé ọmọ kékeré ni ló ń gbé dán fún ló ń gbé dán fún. èwo lẹ tún pè ní dán èmi kàn ní pé idán gbogbo àgbáyé ló sọ pé idán gangan tó kálukú máa ń kọ sórí social media ni. kò ní bàjẹ́ fún yín idán tí mò ń sọ ni pé Eh, eh, nǹkan tó ń fà yẹn ni ìfẹ́ dárúkọ lórí lórí ìbàyẹn sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ nǹkan tó ń fà nǹkan tí Naira Marley ń fà ah, ó ti. ṣé tí wọ́n máa ń fà tí wọ́n máa ń fà yẹn tó máa ń ṣèfín. ẹ eh, wo ẹ ti mọ̀. Ah, irọ́ etí ẹ ti ẹ̀ fi lè sọ ni pé ibi cocaine lẹ̀ ń sọ cocaine ni but Naira Marley ti wá sọ̀rọ̀ pé òun ò ń ṣe oní cocaine tó òun ti dìbọ́ǹkẹ́ ó ní kò sí nǹkan tó jó òun ta cocaine tó òun olóhùn mọ̀ nǹkan tó ń pa ẹ̀. irọ́ ló pa irọ́ ló pa irọ́ ló pa. olóhùn tiẹ̀ mọ nǹkan kan pa ìrà rárá tó. irọ́ ló irọ́ ló pa irọ́ ló pa ó lè sọ bẹ́ẹ̀ torí ó máa fẹ́ jù bẹ́ẹ̀ dára ẹ̀ tó bá sọ pé òun mọ nǹkan kan pa ẹ̀ ṣé ẹ̀ mọ́ pẹ̀sùn ẹ̀ tún pọ̀ sí ni nílé ẹjọ́ <laughs> à ń jẹ́ kúrúkú tán wọ́n tún ń gbọ́ wọ́n ẹ̀ sáwọ́. Ah. ọlọ́run nìkan ọ̀dà ìpọ́nrọ̀ yìí àfikọ́ lọ́hùn ó dá sí o. Ah, tóun bá sọ bẹ́ẹ̀ ẹ̀sùn ẹ̀ tún pọ̀ sí ni ṣe bẹ́ẹ̀ rí lọ́wọ́ ẹ̀ wọn wọn wọn wọn wọn ọkọ̀ ojú pọ́lọ́pàá ṣàṣìnú mọ́tò ẹ̀ wọ́n bá mọ́tò wọ́n ṣàṣìnú mọ́tò wọ́n bá gbogbo àwọn nǹkan ẹ̀ ń bẹ̀ as evidence pẹ̀lú ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n wọn rí wọn rí wọn nà wọn but ó ní bó ṣe ó ní bó ṣe ń package ẹ̀. Ah. so he's a big he's a big drug dealer. ó dẹ̀ lóhùn ó dẹ̀ lóhùn ṣe é rí pé kò sí pé òun ti kankan. irọ́ ló ń pa irọ́ irọ́ irọ́ ló ń pa bàbá a sì lóògùn nàìjíríà àbí àwọn ìṣẹ̀ṣẹ̀ yàn sí bẹ́ẹ̀ ni tó bá ń parọ́ ẹni kan wọ lọ sí ìdí ògùn eléyìí ṣe pé gókànmù tó bá lóun mọ́ ń pakú Mohbad ẹni kó búra ń di ògùn tó bá ṣe é ṣe ṣé ní gbogbo nǹkan tó ń sọ yìí ẹ brọ́dà mi tó ọlọ́pàá yẹn ń sọ fún mi pé ó ní ọ̀rọ̀ yìí fẹ́ wọlé ṣùgbọ́n òun ti rí nǹkan tó ní tóun tún wò lọ́ọ̀kan nínú ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yẹn ò tún wọlé mọ́ pé òun kò bá jó òun wà nípa owó wọn lọ sí ìdí ògùn straight wà nínú nínú kíní bẹ́ẹ̀ kọ́ lọ búra ń di ògùn gbogbo ọba ní finish wọn láàrin ọjọ́ méje tó bá jẹ́ pé rọrùn pa tó bá jẹ́ pé wọn mọ kó mọ gbọ́n mẹsẹ̀ nínú ọ̀rọ̀ Mohbad kò possible ìyàwó ẹ̀ náà lè sọ fún òun possible kò possible tí fẹ́ tí ọwọ́ tán náà pe wá wá wo pe wo ẹ ló wà ń bẹ Mohbad wà ń bẹ ìyàwó ẹ wà ń bẹ àwọn ọ̀rẹ́ méjì kan náà wà ń ìyàwó ẹ wà ń ok kí ló dé tí wọn ṣe gbé ọmọ yẹn lọ sí hospital ẹ ó ní eh, private hospital kan lè gbé yẹn lọ emergency tọ́jà máa attend sí kí ló ṣẹlẹ̀ kí ló wọ́n wọ́n ṣe everything. ìyẹn Mohbad àbí ìyẹn Mohbad wọ́n gbé lọ ìyàwó ẹ̀ dẹ̀ wà ń bẹ̀. ọ̀rọ̀ náà gan ti wà lójúmọ́ra wọn jàre ọ̀rọ̀ yẹn lójúmọ́ra wọn gan ìyàwó ẹ wà ń bẹ àbí kó tó bá sí ń bá yàn tọ ìyàwó ẹ wà ń bẹ kí ló dé tí wọn ò ṣe gbé lọ kí ló dé tí wọn ò ṣe gbé lọ wọn ò ṣe wọn ò ṣe gbé lọ sí kinní gbà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ńgbà tó torí pé òkè o kinní yìí ó ti yàtọ̀ sí nǹkan tá a lérò kí ló dé tó ń ṣe ṣe bẹ́ẹ̀. Hmm. at least orí a máa fọyọ̀ ńgbà mi ẹ̀yà òpó jẹ́ kí n lo paracetamol náà máa nà máa bá ṣe ń lo líle pé bu paracetamol wóró méjì kí n jù sẹ́nu tí kí n relax díẹ̀ kí n fomi lò bíi aláàrin three hours or one hour two hours ní báyìí láti orí yẹn àrílẹ̀ èèyàn máa ṣe bẹ́ẹ̀ ń àwalẹ̀ máa but ti kọjá ti kọjá n téèyàn ń lo paracetamol fún n tó ti mú èèyàn tí ó ti ń lọ́nu mọ́lẹ̀ tí ó lè mọ́ tí mo sọ pé politician dáadáa kọ́ jọ torí tọ́lọ́hún kí wọ́n lọ track nọ́mbà Wùmí mẹ́rẹ̀ẹ̀rin tó ń lò kí wọ́n lọ track ẹ̀. ṣé nọ́mbà mẹ́rin ló ń lò ní. nígbà tí four lines ló ń lò ó ní tí Naira Marley máa ń pè sí. Ah, ah. the same line tí Naira Marley máa ń pè sí oní Sam máa ń pè sí. Ah, ó ti yé so Naira Marley Sam wọn ò lè sọ pé wọn ò mọ òun eh, rí wọn ò lè sọ pé wọn ò jọ jẹun pọ̀ náà wò. ó ga o ó ga o. so ibi tọrọ ẹ ti wá bà mí lẹ́rù jù yẹn pé ńgbà tẹ mọ̀ ẹ́ pé èèyàn rí báyìí ẹ̀hún kan ṣan mọ́ ẹ kó kó káti sọ pé ó lóun mọ ó mọ ó mọ bí kò ṣe wáyé ó kàn ṣe bákan bá ẹ ok ó wà ń bẹ̀ kí ni iṣẹ́ ẹ kí ni duty ẹ ṣe bí wọ́n níyàwó ẹ you are the next of kin to this boy ẹ ok mo tún fẹ́ tún fẹ́ béèrè ìbéèrè kan mo tún fẹ́ sọ ọ̀rọ̀ kan ẹyẹ kí ló dé tí wọ́n gbogbo owó tí bọ̀bọ̀ yẹn bá fẹ́ gbà ìyẹn Mohbad yẹn ẹ tó bá sọ owó owó tó bá lọ fún ṣò mi ló wà ní ìjáde bó bó ṣe ń wọlé sàkáǹtì ẹ bó ṣe ń gbowó jáde. báwa náà ṣe gbọ́ nìyẹn. ìyẹn wù mí yẹn bàbá mo ń sọ fat fún yín mo ní hundred percent lórí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ tó garanti wípé wọ́n tíráàkì fóònù nọ́mbà wù mí fine tó bá track ẹ gbogbo tá à ń sọ yìí ó máa play ó máa gbé jáde na voice note ó pọ̀ tí ó pọ̀ lẹ̀ tí ó ṣe díẹ̀ nígbà tí bọ́ọ̀ yẹn sìkì tí bọ́ọ̀ yẹn wà níwájú mi báyìí níwájú mi báyìí níwájú mi báyìí tí bọ́ọ̀ yẹn wà bẹ́ẹ̀ tó tárẹ̀ rẹ̀ tó tó wà lẹ́lẹ̀ ẹ lórí bẹ́ẹ̀dì níwájú mi tí mo wà bẹ́ẹ̀ kó tó tó bọ́ọ̀ yẹn kú kí ló dé tí bọ́ ẹ̀hún mi ò pe àwọn bàbá Mohbad pé ẹ máa bọ̀ o ó ti fẹ́ yíwọ́ o màmá ẹ máa bọ̀ ó ti fẹ́ yíwọ́ o ńgbà táwọn màmá Mohbad pè ẹni kí ló wí ó sọ pé ó sùn lọ́wọ́. ó ga o. wọ́n pe wọ́n pe Wùmí tó jẹ́ yàwó ohun tó yẹ kán ṣe náà ṣe ó ní ó sùn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ ó ní à ó sùn lọ́wọ́ hmm. láti àárọ̀ àbí láti àárọ̀ àbí ọwọ́ ọ̀sán olówó ló ń sùn lọ́wọ́ títí di alẹ́ irú oorun wo ló ń gbogbo ògbà yẹn kedere, bọ́ọ̀ yẹn ò lè sọ̀rọ̀ mọ́ then wùn ní kọ́kọ́ fúnra rẹ̀ Mohbad tí wọ́n bá pe ìyẹn tiẹ̀ àwọn èèyàn kan lè máa rí yẹn bí gbàtẹ́ pé bóyá ká ló ṣe ẹ̀pù ló ṣe torí Wùmí ló yẹ kó take action tí bọ̀bọ̀ yẹn take láàrin yẹn Wùmí ló yẹ kó cover àárín yẹn pé náà lẹ́mi fún ẹ jẹ́ kí n wá nọ́ọ̀sì fún yá ọkọ mi mi ò fẹ́ lo nọ́ọ̀sì yín ẹ jẹ́ n wá ṣé Wùmí wa lóhùn ní nọ́ọ̀sì tó ń lò ní. tó dẹ̀ wá ń bẹ̀ tí nǹkan bá yẹn ṣẹlẹ̀ wọ́n á sọ pé wọ́n á fẹ́ interrogate wọ́n fẹ́ ṣe investigation látẹ̀lé wọ́n á sọ pé ọmọ kékeré ni irú ọmọ kékeré báwo. now ní ṣókí báyìí kí lẹ wá rò pé kí lẹ wá rò pé lè jẹ́ solution finally ká tó kó lórí ètò. Ah, bàbá solution ni pé eh, kí wọ́n lọ on the twenty five on the twenty five tí wọ́n lọ sílé ẹjọ́ ẹ̀ mo fẹ́ béèrè kan ṣé bàbá Mohbad náà lọ sílé ẹjọ́. òun ò sí for now Naira Marley Sami Larry àti Prime Boy àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pè for now nìyẹn. ok eh, nínú ọ̀rọ̀ yẹn sìn ọ̀nà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó pè yẹn sìn wọ́n máa sọ wọ́n máa wọ́n máa sọ̀rọ̀ máa rí tí gbogbo wa máa rí nǹkan dì mú. bẹ́ẹ̀ mo dẹ̀ pé àwọn ò ní ojú wọn irọ́ irọ́ irọ́ irọ́ wọ́n máa sọ̀rọ̀ tá a máa rí nǹkan kan ètò tó jẹ́ kókó ọ̀rọ̀ gọ̀gọ̀gọ̀gàn nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó máa dẹ̀ tún ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó máa fẹ́ ó máa yé gbogbo wa bí tọ́rọ̀ ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ mo mọ̀ pé wọ́n á fẹ́ tó bá máa di another adjoint case wọ́n máa pe Wùnmí náà. àmúṣọ ah, àwọn àwọn àwọn amòfin máa pè é tiwọn pé kó wá rú tẹnu ìfáwọn wọ́n máa pè é wọ́n máa pè é so tó bá pè é ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ òun gangan fúnra rẹ̀ ń òun gangan fúnra rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó wà yìí so my own suggestion tó jẹ́ solution lórí ọ̀rọ̀ yìí ni pé ó dáa bọ́n ṣe pé Wùmí eh, ó dáa bọ́n ṣe pé Sami sorry ó dáa bọ́n ṣe pé Prime Boy ó dáa bọ́n ṣe pé Naira Marley kan sọ tẹnu wọn ká gbọ́ ọ̀rọ̀ máa takora wọn bàbá. ok ká dúró di twenty fifth nígbà yẹn ọ̀rọ̀ máa so on the twenty fifth yẹn jẹ́ ká dùn twenty fifth káwọn nǹkan tí tó máa ṣẹlẹ̀ lágbára lágbára tọ́lọ̀ so nǹkan tẹ̀mí rí sọ̀rọ̀ yẹn láàrin yẹn so ẹ má bínú ká aṣọ funfun tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn tẹ́tù tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n á bí kóòtù tó ń bá gbé lọ sí kóòtù wọ́n máa bí kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ hmm. gbogbo ibi táwọn èèyàn ń sọ ọ̀rọ̀ aṣọ yẹn sí gbogbo ọ̀nà gbogbo ibi tó ń sọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ wọn ń jánà mọ́ ohun tó túmọ̀ sí Hmm. mo mí pé ohun tó ń sọ wọn mọ tó ń sọ wọn wà right. bẹ́ẹ̀ni. Hmm, kí ló dé ta ló fún ní ọpọlọ yẹn ta ló fún ní àìdíà yẹn wípé kó ṣe bẹ́ẹ̀. ok. tó bá jẹ́ pé tòótọ́ ó fẹ́ jà ó fẹ́ ó ń wá ó and uh, justice fún ọkọ ẹ̀ pé ká rí ìdájọ́ kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ bó ń ṣe tó ṣe yẹn ló máa ṣe. ok ó dáńgbà. ìsídà kó lọ ìsídà kó lọ ìsídà kó lọ já ewé in fact gbogbo àwọn tó wà níbẹ̀ kó kàn sọ fún ọ pé ẹjọ́ from nowhere to nowhere any angle from one angle to another ẹ bá mi já ewé lóṣìṣẹ́ ẹ ṣáà dá sí hmm. lẹ́yìn ìgbà tó bá bu yẹ̀pẹ̀ sí ẹ bá mi já ewé from nowhere kò bá jẹ́yàn mẹ́wàá ló já ewé yẹn bàbá <laughs> nǹkan ìyẹn gan nínú òkú gan máa fi dùn pé ah ìyàwó mi ó ṣojú mi ó ṣẹ̀yìn mi hmm. ah irọ́ àwa jàjà yẹn gan seriously kò sí tó máa ṣe wù mí o kò sí tó máa ṣe ṣùgbọ́n ohun tó ń wá ṣe yìí ohun tó ṣe tó fi lọ ju aṣọ funfun sínú orí eh, pósí tó fi da yẹ̀pẹ̀ bò ah, tó wá jẹ́ pé wọ́n wú òkú yẹn dìde ní bàbá ọ̀rọ̀ yẹn máa bẹ́rì kéèsì máa die down. ok ẹja ká dúró de twenty fifteen gbà yẹn. ẹ eh, pẹ̀lú gọlọ. ẹ ṣe gan ẹ ṣeun ẹ kú làákàyè sà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ sà. ẹ ṣeun. tó ẹ̀yin èèyàn kò sí àfikún lórí ọ̀rọ̀ yẹn mọ́ àfilẹ̀ hmm, bẹ́ẹ̀ for now ẹ ṣe gan ò tẹ́ gbọ́ wa á tún pàdé Quadri Hamzat tòótọ́ ẹ ṣeun. From Accra to the world omilẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. QH Radio làwa ń gbọ́. From Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH Radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH Radio làwa ń gbọ́. QH Radio làwa ń gbọ́.